أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéhùndé alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa ṣàlékún gbígbọ́ ẹ̀sìn yìí fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí kọ́lọ́n kó ṣe ní hujjatun lana la alayna kó ṣe ní àwíjàre dáadáa fún gbogbo wa tó bá dijọ́ ọ̀gbìndé alkiyama kọ́mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ òbúlé wa lórí ẹ̀yẹn rúṣin ọlọ́run eléyìí tó ní fíkú kíláàsì wa níbi tá a ti máa ń ṣàlàyé àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkì bó o láṣẹ bó àwọn ìdájọ́ inú ẹ̀sìn yìí orí ọ̀rọ̀ ọ̀run náà la sì wá ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé iná àwọ̀là máa yọ hasabu bìyí la abudu yawmal ti min amalihi salatuhu nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n kù bí gbogbo wa náà tó bá dijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama gẹ́gẹ́ bó ṣe wà nínú ti dá irú ẹrú bẹ́ẹ̀ ti jèrè ó ire lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tá bá tú ìrun yẹ̀wò wà yín fásádàtì fàkọ́dí kọ́ọ́bà wá kọ̀ sírọ̀ tó bá wá yẹ ìrun wò tẹ́rùn ọ̀dà tó jẹ́ pé ìrun jágajàga ni irú onítọ̀hún ṣòfò ó tún pòfo kọ́lọ̀ńkọ́là wà ń bẹ̀ ẹ̀yẹn rúṣin ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ àlàyé tá à ń ṣe lọ ní part forty eight òun ni umurun tubahu fi sọ́la tàbí àlàáfàálù alimobaha fi sọ́la ìyẹn là ń sọ ọ́ bọ̀ ní part forty eight lẹ́yìn ìgbà tá a parí sunanu sọlá a máa wá tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lórí àwọn àlámọ̀rí tá a fẹ́ tó yẹ pé àwọn iṣẹ́ kan téèyàn bá ṣe nù ọ̀rùn kò jẹ́ so eléyìí ni ó jẹ́ part forty nine part forty nine òun lèyí tí à ń ṣe ní òní yìí tó ṣe déédéé Rajab twenty nine fourteen forty two tó ṣe déédéé March thirteen two thousand and twenty one ẹ̀yin arúsẹ̀ ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ á tún máa tẹ̀síwájú nínú àwọn nǹkan tá a ti sọ kọjá a ti sọ kókó méjì a ti sọ àwọn iṣẹ́ méjì kan tó yẹ pé téèyàn bá ṣe nínú ọ̀run kò bàrànjẹ́ afẹ́ kò sí tó burú ń bẹ̀ alákọ̀ọ́kọ́ tá a sọ ni hamlo tifli fi sọ̀la kéèyàn ò gbọ́ méèké dá nínú ọ̀run àdẹ̀tí fúnra láàyè tó pọ̀ almashiyu liyasir lilahaja ìrìn níwọ̀nba ìrìn díẹ̀ téèyàn ní bùkátà sí náà àti sọ. ẹlẹ́kẹta ni alaharakatu li nkọ́ọ̀bì tifli àwòrẹ́ìrìhì mìíràn tààrọ́ dí aumima yòòzí ì. àáfàá ní nínú nǹkan tó jẹ́ pé tó afẹ́ nínú òrùn téèyàn bá ṣe kò bàrùn jẹ́ òun ni ita lè pè haraka: keyin kéèyàn tara kéèyàn ó move movement òun náà ọmọ ìyá ya yẹn sí ìrù ni kéèyàn ó kúrò níbi tọ́wà bọ̀ọ̀bọ̀ miin kó jẹ́ pé movement ṣẹlẹ̀ sí yàn láti fi la ọmọ èké hmm, a fi ṣéèfù ọmọ èké àbí nǹkan míì tó yàtọ̀ sọmọ èké kúrò níbi kọ́ parẹ́ àbí parun àbí n tó lè kó sùtà burúkú bá téèyàn bá rárá kúrò níbi tó ti ń kírun ọba mú fúlọ wájú díẹ̀ àáfà pé mo fẹ́ lọ la ọmọ èké yìí nínú n tó lè kó nira bá bóyá kí n tàn sọ ó lè yé àwa ń kírun àwa bóyá ọmọ wa sùn tẹ́lẹ̀ ọ wà lẹ́gbẹ̀ẹ́ wa bóyá orí ẹni ló ti sùn bóyá ọmọ tó sì ti ń rákòrò ni bóun ṣe jí báyìí ọba rí pa ń kírun lọ lòun bá rákòrò lọ ibi hot plate hot plate tá a fi gbé omi kaná làbárí lọ́wọ́ bá ń rákò bẹ́ẹ̀ speed tó fi ń rákòrò gan táàbà ìka five second yóò ti tọwọ́ bọ hot plate gbogbo ara sì máa burú tó wà ń bẹ iná lè gbé ọmọ yẹn tó jẹ́ kó lè jẹ́ sábàbí kó parẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ méèké ọmọ tí èjọ ọdún kààbọ̀ méjì lọ́tọ́ kẹrìnlá kòrò lápẹ̀rẹ̀ àbótiẹ̀ tí ń dìde díẹ̀ díẹ̀ iná le jó ọmọ yẹn tó jẹ́ pé ó le condemn ọwọ́ ẹ̀ àbọ̀tì ẹ̀ lọ gbèdìlé iná hot plate àáfà àbí ìta àbí tó bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ tí ẹ kọ́ agbé aplọ́gì mọ́ná ká tó bẹ̀rẹ̀ sí ní kírun ti pa ayọ́ọ̀nù yẹn ibi àti ìrọ̀lá yẹn mọ́ná dé ni àdìrán pé àti náfìlà lọ́wọ́ ibi lọ́mọ yìí ń lọ so yorùbá yá yóò fi ìdí tayọ nàbí yóò fọwọ́ tẹ̀ ó lè kó sùtà bọ́mọ yìí làwọn rárá move lọ gbé ọmọ yẹn kúrò níbi ayọ́nù àbí hot plate àbá àti ẹ̀ lọ paná hot plate yẹn ara move níwọ̀nba apaná ibi tá a plug iná mọ́ a gbé ọmọ yẹn kúrò ńbẹ̀ haraka nìyẹn movement ti ṣẹlẹ̀ a síra kúrò níbi kan tá a wà ṣùgbọ́n a fi lọ́ọ́ la yẹn ní kúrò níbi kẹ́niyẹn ó parẹ́. àbí bẹ́ẹ̀ kọ́ ibi a ti ń kírun bọ́yọ̀ máa wa kan wà lórí bẹ́ẹ̀dì díẹ̀ tó ń sùn láwa rí i pé àwọn ẹrù kan tí wọ́n tò sórí shelf àbí kọ́ńbọ́ọ̀dù fẹ́ ré labasare lọ fọwọ́ gáìdì àbáwọn tó ṣàjọ bẹ́ẹ̀ àáfàá nírú àwọn nǹkan tí ó bá rí báyìí kò sí nǹkan tó burú ń bẹ nínú ìrun. No, kódà àáfàá jẹ́ kó yé wa pé nínú àwọn irú nǹkan báyìí àrípa àsọ̀rọ̀ àlùmọ́ṣúlù yẹsìr nínú part forty eight ìrìn níwọ̀nba tá a dẹ̀ má dì sí àwa iṣà wa àáfàá mú ọ̀rọ̀ àáfàá àdìsí àáfàá wa lazarok bọ́nà kois tí wọ́n ń ṣàlàyé ń tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń ja ogun haruriya so nínú àwọn tó ṣẹlẹ̀ níbi ogun yẹn wọ́n wá ń ṣàlàyé lọ àdìsí yẹn gùn tẹ́ntẹ́ní ṣùgbọ́n bo ni a fẹ́ lò níbẹ̀ ó ní ìní gọ̀záwùtù má àròsúlìláì sallallahu alaihi wasallam síta gọ̀záwàátìn áó sábọ̀ ìgọ̀záwàátìn áó fàmàníyà àáfàá yìí ń jẹ́ kó yé wa pé àwọn jagun tí ó ń lọ bíi mẹ́fà méje mẹ́jọ pẹ̀lú anaghi sallallahu alayhi wa alihi wa sallam so sàbẹ yìí wá ń ṣàlàyé lọ nípa ọ̀rọ̀ dábàá àwọn ẹranko wọn kan àti bó ṣe já sí pé nínú àwọn ogun yìí tí wọ́n rí ẹranko wọn yìí sàbẹ yìí ń dọ́gbọ́n gbìyànjú àti ṣe o àti wá ẹranko nínú ogun nínú àwọn ogun tí wọ́n bá ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n bá wọn jà sàbí pàtàkì yìí kí ni nǹkan tí wọ́n fẹ́ ká lò nínú nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ogun yìí wọ́n ń sọ nípa ọkùnrin kan tó ń kírun wọ́n lẹ́ni tó ń kírun yẹn Abu Barza alaslami ni ìjánu ẹ̀sìn wọn yẹn rèé bí wọ́n ṣe ń kírun bìyẹ́dì yìí wọ́n mú jánu ẹ̀sìn yẹn lọ́wọ́ jama ẹni tó ń kírun ọmọkòjú ogun làwọn wà àwọn kẹfìrí lè wá tú nǹkan wọn lè wá tú ẹranko yẹn lọ wọ́n wá mú dábàá àwọn yẹn wọ́n mú so okùn mọ́ ẹnu bóyá ẹ̀sìn bóyá ràkúnmí bóyá kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n mú jánu rẹ̀ àwọn mú dání kí ni tí ó fàjà àlá ti tunazi'uhu wàjá àlàyé tìbáruha jama ẹ bú àdìsí àfàwà làázọrọk bọ́nà kọ́ ìsì yìí yé torí hajar àdìsí tó ní bukhari ni àdìsí tó ni. kini nti tí ó ṣẹlẹ̀ sàbẹ̀ ìbò mu ijanu ese dani fa isu ẹranko ó lè jẹ́ ràkúnmí ó lè jẹ́ sin ó lè jẹ́ rú kan mìíràn àwọn ẹranko yẹn tí wọ́n máa ń lò lójú ogun jama kí ni ó ṣẹlẹ̀ ràkúnmí yẹn fẹ́ já ẹja lu ràkúnmí lápẹ̀rẹ̀ ó fẹ́ já ó bá ń ẹni tó sì ń kírun wọ́n ní bó ṣe pé ràkúnmí yẹn ń dọ́gbọ́n ó sá lọ pé kí ló dé tó tó tó mú ìjà náà dání wàjá àlàyé tìbá wù ha bẹ́ẹ̀ náà ni àáfàá wa Abu Barza alaslami tí wọ́n ló ń kírun nínú àwọn ojú sotiye nìsín lòun náà bá ń dọ́gbọ́n tẹ̀lé nǹkan ogun rẹ̀ lọ́ba ń dọ́gbọ́n tẹ̀lé lọ́ba ń dọ́gbọ́n tẹ̀lé wọn ò dẹ̀ sọ fún pé tọ̀nà kí àbíràn rẹ̀ ti já a rí wípé irú àárín yẹn gan tó tún kéré afẹ́ la ọmọ ẹranko tó jẹ́ dáàbà tó lè kó sùtà bá Abu Barza al-Aslami ó dọ́gbọ́n tẹ̀lé láti fi já sí pé kí ni o kò sọ jẹ́mọ́ tá a bá wò àáfàá wa alhafiz ibnu hajar asqalani fatah bàbá ní pé zọ́ọ̀yìrù síyákìl kìsọ̀ anna àbá barza lam yaqta salata wọ́n ní àbú barza kọjá irun rẹ̀ wọ́n ní tọ́hàn náà tàn yẹn kọjá irun rẹ̀ rárá kọjá irun rẹ̀ so ti yé ń sìn so tọ́ ẹ kó bá já ní wàlágbọ̀n kí irun rẹ̀ ti bàjẹ́ nìyẹn so ti yé ṣùgbọ́n kò já. Ja àìjá rẹ̀ yẹn tí o dẹ̀ ti kọ̀yìn sí kíbla àti jọ bẹ́ẹ̀ yẹn ń bi ọ̀rọ̀ àlìmọ́ṣí yìí lè yẹ sí ìrìn ta ní so tó wájá sí pọ́ńtọ̀hún kọ̀kọ̀ yẹn kíbla fi ní kó rí la kò sí ní tó burú máa bárùn ẹ̀ lọ àwọn àáfàá nírú eléyìí kò sí nínú tí ó já ìhàn ọlọ́run bó fún wa ẹlẹ́kẹrin mọ̀dáfà atulmar àmàmàhù fi sọ́la afa nínú àwọn àlàfà alùlẹ̀mọ̀báhà fi sọ́la ara àwọn nǹkan tá a fẹ́ náà tó ẹgbẹ́ téèyàn bá ṣe kò ba ìrun jẹ́ òun ni pẹ́ni tó fẹ́ gba wájú ìrun kọjá ká fọwọ́ dí gàgà ẹ wà rí pé ń gbà míì tẹ́ni yẹn bá tẹ́ni bẹ́yìn ń fọ́ di òun náà tó máa gbọ́wọ́ yín bó ṣe ń gbá yín sọ yẹn tẹ́yìn náà tó ń fọwọ́ digbí àlọ́ òní kọjá sẹ́ kò bàrùn yín jẹ́ ara àlàfo alùlẹ̀ mú bá hà fi sọ̀la ara àwọn ṣẹ́ a fẹ́ lórí irun ni. so tọ́lá di tàbí sẹ́ẹ̀dì kò dé fẹ́ kan ti ń bẹ tẹ́lẹ̀ tánà bí àṣà jẹ́kọ̀ọ́ yàtọ̀ tẹ́ bá ti rẹ̀ tó fẹ́ gba wájú rẹ̀ kọjá fálíyù dà fẹ́ ẹ̀ ẹ̀ dìfẹ́ ẹ̀ ẹ̀ fọwọ́ dí gàgà rẹ̀ ni ẹ̀ dáàbò bòrò yín ni tó ń tàn gan bá jẹ́ pé ó fẹ́ máa bá yín lọ́kìtìtì ẹ̀yin náà ò ní jẹ́ ọkọjá wájú òrùn yín ni ṣùgbọ́n àwa náà nù tíṣẹ̀rí àkọ wa àti sọ̀ńtọ́jọ́ bẹ́ẹ̀ kọjá òun ni ọ̀rọ̀ sótọ́rọ̀ tá a bá ti ń kírun ká máa fi gàgà ká máa fi demarcation ní tí ó ṣó o pé ẹ ń bá kọjá lẹ́yìn sótọ́rọ̀ yóò kó ṣe nǹkan kan so káwa náà máa fi síwájú hàn ṣùgbọ́n àtúntò wá fi wájú rẹ̀ nìkan tó wá fẹ́ gba àárín ibi a ti ń kírun síbi sótọ́rọ̀ yẹn wà á dìfẹ́ǹdì àníjẹ́ ọkọjá o kọ̀ọ̀bàrún wa jẹ́ kọ̀ọ̀bàrún wa jẹ́ hmm àáfà àlẹ́lẹ́ karùn-ún ni kọ́tùlù làháyà wàlà akrob wàmà yóò fi fi sọ́la ẹni tó ń kírun lọ hmm, èèyàn lè má pé sáwọn ilé ìsọ̀rọ̀ ọ̀run kò ṣẹlẹ̀ why not ejò àbá kéèké hmm, tó lè ṣèyàn sùtà lèyàn bá rí i pé ejò ni máa ń bọ̀ wájú mi yìí á rí i pé fún báwa sọ pé ọmọ pa náà tẹ́lẹ̀ ọkìnyìn ò lè sí ibi ìrun yẹn ó rà kéèké àbí ejò àbáwọn ẹranko míì tó bá tó bẹ nílùú tiyín àbí ní kọ́ńtírì yín ó rí pé ẹranko yẹn ó lè kéré ó lè tóbi wọ́n fẹ́ ṣe ọ́n sùtà ni yóò sá ọ tó bá dẹ̀ ti sá ọ rè ìnira gidi ni kò sí ní tó burú ń bẹ̀ o èèyàn lè pa ìyẹn ló fà á tá a ṣe sọ nígbà yẹn náà fẹ́ rí sútúrọ̀ sọ́fẹ́ ká máa fi iwájú náà rún náà kọ́ jẹ́ nǹkan tí ó rí bíi sàǹdà tí ó tẹ́pẹ́ lè fi lu bí ejò pa tí ó kú lẹ́ẹ̀kan àbẹ́ ara fọmọ́ àkekè lórí tákekè ohun tí ó gbà pípọ̀ òun wálé ayé rí àáfà tó bá jẹ́ pé ejò òun rè ní bọ̀ wájú yìí irú àwọn tó bá jẹ́ pé bọ́yọ̀kọ náà ń gbé àbí nóòlù náà wọ́n ń gbé ṣùgbọ́n àwọn ilẹ̀ tí ò tí ì dilé ọ̀ sọ̀rọ̀ à ń dilé wọn àbáwọn ilé pé wọn àti complete ẹ̀ tí wọn àti parí ọ̀ sọ̀rọ̀ à ń dilé wọn ejò lè máa wà tàbí tí ó rí bẹ́ẹ̀ gan so ejò lè wá láti bí ó jìnnà kọ́ lọ́nkọ́ máa sọ wa kọ́ là wá níbi ètè èṣù àtàwọn ẹni èṣù láti máa sọ ọ̀pọ̀lọpọ̀ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tammati min ọ̀sálàm ni láàárọ̀ àti ìrọ̀lẹ́ lọ́nà máa sọ̀yàn bí àwọn labárara mú nǹkan kan labá fẹ́ fi pa ejò àbá kéèké yẹn kò bá wọn wá jẹ́ àdìsí àfáà wa àbúrò ìra ọlọ́run kò bá níjọ́ sí wọn wọ́n ní àná Rasulullah sallallahu alaihi wasallam amara bi qatlil aswadain fi salah al-aqrab wal-hajja anabi sallallahu alaihi wa alihi wa wọ́n ló pa àwọn láṣẹ ó pa gbogbo àwa mùsùlùmí láṣẹ pé tó àìbá àmọ́ òtẹ́ bá ń kírun ẹ lè pa nǹkan dúdú méjì wọ́n ní káwọn àbí wàá tù sí ni pé kí ni nǹkan dúdú aláṣọwádẹ́yìnì kí ni nǹkan dúdú méjì tí mò ń sọ àkekèé àtejò aládẹ̀rẹ́ bá kekèé kọ́mọ̀ náà lé ti ẹ̀wọ̀n oníṣe pẹ̀lú inú gbó so kọ́lọ́n kó máa sọ wa àìmọye ìgbà tí kálukú wa ti pa kekèé láwọn náà lé wa ọ̀wọ́n náà tí olóhùn ìpa kekèé náà lé so pàápàá àwọn ilé tó wájá sí pé ẹ ti láwọn ẹrù tẹ máa kó jọ ẹni store ẹ kó gbogbo ẹ̀jọ́ síbẹ̀ akékèlé ọlọ́run náà lóye bí wọ́n ṣe máa débẹ̀ o ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ akékèké máa ń sábà wà nílé ejò lọ jásí pé òun tiẹ̀ gbó àbí ibì kan tí wọ́n parí àbòrín wá láti ibì kan tó lè sábà fa ti nìyẹn so tá a bá pa nínú ọ̀run tá a bá ti kọ̀yìn sí kíbla nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ irun wa ọjà afẹ́ lórí hàn àáfàá ní ẹlẹ́kẹfà ń bẹ́ẹ̀ gọ́mùsì ríjìlì ná ìmì lèlàhájà èyí ń lè ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àbáàrin àwọn student tọ́jọ́ máa ń gbénu hóstẹ́ẹ̀lì papọ̀ pàápàá ó lè sábà ṣẹlẹ̀ níbi ìrun bóyá náà fìlà dùà àbí òun òru so ká mú ẹsẹ̀ ẹni tó sùn ẹni tó sùn kárara gbé ẹsẹ̀ rẹ̀ síbi kan bóyá ó ti jarun pa wá síbi táwọn ó forí kan ó ti wá gbé ẹsẹ̀ síbi kíbla táwọn ó gbòrí lé àwa sì ń kí òun lọ́wọ́ kò sí ní tó burú ká ara mú ẹsẹ̀ rẹ̀ ká tì ara kiri pé ká ṣe léṣe o gbẹ̀pọ̀ ọmọ ìyá wa ni ara fọwọ́ wọ́ even ọkọ lè ṣe bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ tọkọ ara mú ẹsẹ̀ ìyàwó ẹ̀ ká sì lórí náà ló fi jarun pa wá so èèyàn ara fọwọ́ sùn síbi tó yẹ kéèyàn sì téèyàn fi ráyè gbòrí lé àbọ̀ máa wá ló ṣe bẹ́ẹ̀ ọmọ wa tó sùn pẹ̀lú àbábúrò wa tó ń gbé pẹ̀lú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí rúmẹ̀tì wa tá a jọ ń gbé ní campus nínú àdìsí ìyá wa Aisha ọlọ́run bá ní yọ́nú sí wọn ìyá wa Aisha na Aisha radiyallahu anha anna qalat ìyá wa Aisha ọlọ́run bá ní yọ́nú sí wọn àwọn tó ń sọ tí ń ṣẹlẹ̀ nínú fámìlì wọn ọlọ́run jáwa náà ò lè dàbí ànábì kójá lè fìwà jọ ànábì sallallahu alaihi wasallam kí ni tí ó ṣẹlẹ̀ ni ó ní kúntù àmọ́ dárí jìlì fi kíbláàtì nàbí sọ̀sọ́lá wọn wọ́n yìí sọ̀lì ó ní mo máa ń mú ẹsẹ̀ mi ń gbà mí tí tí tí stretch ẹ̀ tí màá na ẹsẹ̀ mi síbi táwọn nàbí fẹ́ forí kan wọ́n wọ́n yìí sọ̀lì tó sì ń kírun bí ìgbà tá a tún sọ pé ìyàwó ẹ̀ ṣàtànà bí ìgbà tí obìnrin gbà mí ó tún ń play lọ́ọ̀fù pẹ̀lú ọkọ ẹ̀ tó tó ń kírun lọ́wọ́ ó ní fàyídà sájàdà gàmọ́zà ni táwọn nàbí bá ti fẹ́ forí kanlẹ̀ hàn tànàbí bá tó sùn ní tòmọ́ àmọ́ tó nẹsẹ̀ mi bẹ padà jẹ́mọ́ sẹ́yìn pé kọ́lọ̀ ó tó èmi àti yín ṣe ọkọ ẹlẹ́yà àfa ìwọ lè bínú kọ́ kọ́ gbá ẹsẹ̀ ìyàwó rẹ̀ tọ́já sí pé hospital ni ó gbà ń tẹ̀ lórí dèdè ni wo ni ẹ ṣé kó mọ̀ kí mò ń kírun lọ́wọ́ ni ṣé yóò mọ̀ tagi lórí ìrún ni ìwọ lè gbá lábàdá gbà tàbí kó mẹ́sẹ̀ rẹ̀ gan kó fi wí kọjá pé ìkànnì ẹsẹ̀ rẹ̀ ọ̀fẹ́ lè fòyọ <laughs> ọjà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nìyẹn ẹ tó wo ànábì àtìyàwó ẹ̀ ìyàwó aisha ó tàbí ìyàwó aisha máa máa ń ṣe bẹ́ẹ̀ ni fẹ́ẹ̀mọ̀ ànábì ìṣe náà fi lòun lápẹ̀rẹ̀ àbá ànábì ìṣe náà fi láàmì so ti ànábì sáà ń kírun ni wàhùn àyè sọ́ọ̀lì ó ń kírun ni so ìyàwó aisha lóun ó gbé ẹsẹ̀ òun báyìí ní òun ọ̀nà ẹsẹ̀ òun òun ó stretch ẹ̀ báyìí síbi tànàbí ó kan so tànàbí láti abẹ́ forí kan ànábì ara fọwọ́ wọ ẹsẹ̀ rẹ̀ kó ń bẹ gently so tànàbí bá ti adé pọ́tún ti dìde tó tún ti ń ka fáńtì àkàsúrà olóhùn ó tún na ẹsẹ̀ òun bẹ̀ padà ó kùmàgbókù màgbókù jẹ́rìí ànábì kò lè ṣe mí ń sùta sọ àgbéyàwó tiẹ̀ kò trọ́ọ̀sì ẹ bẹ́ẹ̀ tó bá narú ẹsẹ̀ ń síbi tó forí sí tí ìgbàlẹ̀ bá ń bẹ́ ń tòsí o lè mú ìgbàlẹ̀ kọ ohun ọ̀bù lẹ́sẹ̀ <laughs> balógun ọlọ́run tó kálukú wa ṣe so àwọn ẹ̀kọ́ rẹ̀ tó yẹ ká kọ́ lára ànábì asalam àtàwọn fámìlì ẹ̀ ànábì ò tún ara fọwọ́ gbé ẹsẹ̀ ìyàwó ẹ̀ kó ń bẹ ni ọlọ́run bá ní kí ànábì àtàwọn ìyàwó ẹ̀ kọ́ kẹ́ àwa náà o ẹlẹ́keje òun ni kọ́lù unnaal wà náhùú àsìná àsọ̀lá lèlàhájà ẹni tó bá wọ bàtà kírun àbówọ sọ́ọ̀sì kírun kó bọ́ bàtà yẹn lẹ̀ àbí kó bọ́ sọ́ọ̀sì yẹn lẹ̀ during the course of nígbà tí ìrun ń lọ lọ́wọ́ kó bọ́ ọ lẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà pàápàá tó bá fura pé á ẹ̀gbin ń bẹ ń bẹ hmm? ẹ̀gbin ṣe kí ni o ẹ̀gbin ń bẹ ń bẹ nínú àdìsí Abu Sa'id al-Khudri ọlọ́nkọ́ba ni yọ́nú sí wọn ó ní báyìí nàmá Rasulullah sallam yusalli bi ashabihi idh khala'ana alayhi fawada'ahuma an yasarihi falamma ra'a dhalika al-qawm alqaw ni'alahum ó ní pàdánù bí asálàm Abu Sa'id al-Khudri ọlọ́nba ni yọ́nú sí wọn nínú hadithi wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé ń jọ́ka ànábì ń kírun lọ bójú sí ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam bó ṣe ń kírun lọ fáwọn sàábí ẹ̀ ọba bàtà méjèèjì sọnù ànábì ara bàtà méjèèjì ẹlẹ́ ọwọ́ akó bàtà méjèèjì ń sí left side left side anya sáàrí yìí apá àlàáfíà apá òsì táwọn sàábí tán kírun lẹ́yìn ànábì ti bọ́ bàtà rẹ̀ sápò òsì báwọn náà ti bọ́ bàtà wọn sápò òsì nìyẹn lẹ́tà lọ wá clear sí wọn pé jìbìrì ìlú lọ wá bá nàbí àsálàm pé ẹ̀gbin ń ń bi bàtà rẹ̀ so ó túmọ̀ sí pé irú ẹ̀ náà lè ṣẹlẹ̀ kọ́ bí a bí ìfìlà kéèyàn kẹ́rì pé ah ìfìlà yìí tọ̀ lẹ́ẹ̀kan ara fi sẹ́gbẹ̀ẹ́ òsì nígbà bá kéwọn so kò jù báyẹn lọ àáfàá ẹlẹ́kẹjọ albusok fi saup au filimindir kéèyàn rárá tutọ́ síbi aṣọ àbí handkerchief lórí irun kọ̀bàrún jẹ́ ṣẹ̀ríà ò fara mọ́ ká máa tutọ́ síwájú kíbla tá a àbí bẹ́ẹ̀ kọ́ apá ọ̀tàn wa kò dáa tó ẹjẹ́ agbádìí ìsìn àfàwà jábìrù kọ́lọ́n kọ́ bá ní yọnu sí wọn. àfa àwa wọ́n gbà anáwó kọ́l anábì nínú àhàdákùn ìdàkọ́mọ̀ fàyínà lọ àtàbárọ́kà lọ dájú pé dájúdájú ọlọ́run bẹ níwájú yín ẹ lọ mọ̀ ní ìsìn fàlàyébùsùn kọ́nà kíbálà wájú ìyí wàlá àyẹ̀mí nìyí anabi ilẹ̀ gbọ́dọ̀ wá tutọ́ síwájú nígbà tó fẹ́ tutọ́ sọ́lọ̀ ńlanu èyí tutọ́ wájú náà wàlá àyẹ̀mí ìdìmọ́ tutọ́ sápọ̀ ọ̀tún náà ìtọ́ náà a lè sọ pé súnmọ́ nǹkan ẹ̀gbin so ti yé ní ìsìn àìlò nǹkan ọ̀tún fún tọ́jọba òwò àtàlàbí fẹ́ bọ́ bá tà á lẹ̀ sọ́lọ̀ láàlọ́ sálà sẹ́wọ̀n kò kó síwájú mo kó sí left left aṣọ tó wá fẹ́ tọ́ gan left side ni wọ́n tó tọ́ sí ọ̀fẹ́ fakọ́mọ́ left side ni wọ́n ṣe sí so ti yé bá ní ìsìn ara àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ara ànábì wa nìyẹn kíkẹ́ àti gé ọlọ́run kó máa bá jẹ́mọ́ sóyè àbí òye hmm? bákan náà ànábì wa ní pé irú ẹni yẹn o kọ́ yá tutọ́ áyà sáà rí i apá àlàáfíà ni kò tutọ́ sí i táhàtà ríjìlì ìlú yóò sọ̀rọ̀ ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ left hmm? sotiye ní ìsìn ìwàlíyàpsọ̀k ànyàsárí táhàtà tahata ìlú yóò sọ̀rọ̀ kóńtọ̀n kó tutọ́ sí left ẹ̀ ní o lábẹ́ ẹsẹ̀ òsì lábẹ́ ẹsẹ̀ left náà ni sotiye àbí òye ní ìsìn ẹ̀rí pàdánù bí àṣàlám ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ so tàbá fẹ́ tọ́ sínú aṣọ náà yìí tọ́da ni òdi aṣọ kọ́mọ jẹ́ pé tọ́ ló fi ba ojú aṣọ jẹ́ òdi aṣọ pẹ̀lú kankachifu nígbà ìgbérù nǹkan báyìí náà la máa lo kankachifu fún so kọ̀bánújẹ́ o kọ̀bánújẹ́ rárá so eléyìí ni ibi tí a ti dúró lénìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run so a mọ̀ pé mẹ́jọ la ti yanjú báwọn nínú àwọn àlàfáàl àlìmọ̀báhà fi sọ́la. So, àwọn iṣẹ́ tá a fẹ́ náà rùn tó já sí pé tá a bá ṣe wọ́n kó ba ìran jẹ́ abẹ́lọ́n kó gba ìjọsìn wa o kó mọ̀ sí wa lẹ́yìn tí yóò kírun ṣòfò kó sì jẹ́ kí ìran wa yìí kọjẹ́ nú àwọn iṣẹ́ tá a bà tó bá dijọ́ gbé alkiyama tó bá ti ń ṣèṣirò rẹ̀ fún wa kọ́lọ́mọ́jà abúdó ń bẹ̀ o kọ́mọ́jà fẹ́ẹ́lì rẹ̀ o àti gbogbo àwọn ìjọsìn yòókù subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa